ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikima ètò aládùbáríkà tẹ́ ń gbádùn ní gbogbo ọjọ́ Jímọ̀ láti iléeṣẹ́ aládùbáríkà tá a mọ̀ sí iléeṣẹ́ Orísun àwọn tó ń sọ nígbọ̀wọ́ abala tí ẹ ti ń gbádùn yìí ni àwọn iléeṣẹ́ Garutech Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí nàmbà twenty Akínrẹ̀mí Street ní anífowóṣe nílùú Ìkẹjà pẹ̀lú ògo Ọlọ́run tí Garutech gbéra ní àpàdà máa ṣàlàyé ẹ̀ fún yín kó tó di pé á kú lórí abala yìí ṣùgbọ́n torí afẹ́ kí bàbá wa ó tètè ka àwọn mọ́kọ̀ọ̀kan lọ́hùn-ún tọ́ra ara ti ń jókòó wá ń lépè Ọlọ́run jẹ́ ìwọ̀n nu wọn Ọlọ́run jẹ́ ìwọ̀n nu wọn o bóyá wàá nu wọn àbóòsí wọn bàbá Khalifa hmm. ẹ dákun àwọn mọ́kànlá tẹ ẹ pè lólórí rẹ ẹ dákun ẹ tẹ bá ń kà wọ́n. Masha Allah káwọn yóò lè bá a dára wọn mọ̀. abẹ́ẹ̀ rí ẹni àkọ́kọ́ náà mẹ́wẹ̀ẹ́wá nínú àwọn mọ́kànlá yìí àpẹẹrẹ tẹ́ mọ̀ rí lára ń tọ̀hún tẹ̀fọ̀n pé lórí eléyìí ni anyẹ̀kúnà sáàhìdán fi dùnìyà wàrọ́ọ̀gì bá fi àkhírà yóò jẹni tí ó sáfáyé tí ó sì mọ ṣojú kòkòrò ọ̀run eléyìí bàbá lèèyàn sáfáyé kì í ṣe pé èèyàn ń rùn pa o kì í ṣe pé èèyàn yóò lo ṣí o kì í ṣe pé wọṣọ àkísà káàkiri o hmm. kì í ṣe pé kó máa ṣe bí wèrè káàkiri rárá kódà o lè jẹ pírẹsidẹ́ǹtì hmm. o lè jẹ gọ́vnà o lè jọ lọ́lá o lè jó nípò ńlá ṣùgbọ́n gbogbo eléyìí ẹni táwa pé nǹkan ń ráyé sálẹ̀ nítorí pé gbogbo kíní yóò ní jọ lójú ọ̀run náà ni ó mọ̀ fi wá. Allahu gbogbo po rẹ̀ ni àlùkìyámà náà ni ó mọ̀ fi wá. ẹ máa rí pé ah, ẹni yìí ah bọ́lọ̀ ẹni tí ó fèrè sí pé àdúnìyà síjìnù lèmọ́mìn hmm. tó bá ní síjìnù ni kì í ṣe pé tàrí ṣe ẹni tó ní ní òwárí pé ah, eléyìí kéré bí ìgbà tá a wà nínú ẹ̀wọ̀n lélẹ́yìí pẹ̀lú táàrí lọ́dọ̀ ọlọ́run bó ti kọ́ lọ́nkẹ́ tó tọ̀ ẹni àkọ́kọ́ nù ni. ẹlẹ́ẹ̀kejì bàbá. ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀kùnà himmatuhu fili ibada wàtíláwàtí qur'an ẹni tí a mọ̀ rápẹrẹ oríire lára ẹni pé ní gbogbo ìgbà kó ṣáà máa ṣe ìjọsìn fọlọ́run kó mọ kàlùkùránì òun lẹ́rìí tí ó mọ tẹ̀lé mọ́ ní ó mọ wà lọ́kàn rẹ̀ gbogbo gbà hmm. tí ó sì mọ ṣe. ẹlẹ́ẹ̀kẹta ayẹ̀kúnà qalilal qawl fima la yahtaju ilayhi irú ẹni báyìí kò ní mọ dásun tí ò kàn án torẹ́ lomi ṣọṣọṣọṣọ iná ni ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹjẹ́ mi náà èmi náà ni mo rí sí i hmm. rárá ẹni tó bá jó lóríire kò ní mọ dásun tí ò kàn án kí ṣe gbogbo ọ̀rọ̀ ni ó mọ dá sí i hmm. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ àyẹ̀kùnà muhafisan ala salawat alhams yóò mọ ṣọ́ọ̀rùn wákàtí márààrún gbogbo gbà ni pé ẹ dákun wọn ti parí là léṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wọn ni pé ṣé ẹ̀ ní kírun ni òun ni wọn pé bóyá gbàgbé sun ẹ dákun wọn ti parí là wọn bá káyìí látọ̀ yóò tún mọ ṣọ́ àlásàrì ni kì í ṣe pé wọ́n ṣe máa pé òun ó kù ṣẹ́jú mẹ́ta tá a kírun o ó ní mẹ́ta ìkẹ́ṣẹ́ bí tá a fi gbẹ́run kì í ṣe olóyìn bẹ́ẹ̀ olórí yẹn máa ṣọ ni hmm. ẹlẹ́ẹ̀karùn-ún ayẹ̀kùnà wàrà àǹfìmọ̀ kọ́là àwòkàṣùrà min al-haram wa shubuhat olóríire èèyàn àpẹẹrẹ olóríire ẹ rí ẹni bẹ́ẹ̀ tó jẹ́ tó mọ̀ ṣẹ́ àṣàjẹ́ hmm. àṣàjẹ́ ni kò ní ṣe pé gbogbo nǹkan kò ní sọ pé ẹni ìfàtọ́ sí nípe lára mu. oúnjẹ tí ọba mọ̀ díẹ̀ ní hmm, wọn jẹ. irọ́ aláṣàjẹ́ ni ó jẹ́. ẹni ọba fúnra sí owó rẹ̀ kò hmm. ní gbowó jọ kò ní gbowó lọ́wọ́ ẹ̀. rárá rárá yóò jẹ́ aláṣàjẹ́ ní gbogbo nǹkan. ẹlẹ́ẹ̀kẹfà antekuna sohbatuhu ma asalihin òun tiẹ̀ àwọn tí ó mọ̀ bá ṣe tí ó mọ̀ bá ṣọ̀rẹ́ àwọn ẹni rẹ ni. Allahu akbar. tẹ bá lómi ẹ rí i pé òun fún rẹ̀ dáa àmọ́ gbogbo ibi títí mọ́ nájú láàárín àwọn ẹni bú ni èmi bá wọn mu tíì hmm. kódà mi bá wọn tayò àmọ́ bẹ́ẹ̀ ni mo jókòó tí ṣíṣe fàájì hmm. olóríire òye bá àwọn ẹni bú jókòó àwọn ẹni re ni wọ́n mọ́ bá jókòó náà bá mú lọ́rẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀keje àyẹ̀kú na mọ̀tàwádà àgẹ́rẹ́ mọ̀tàkábìr hmm. ẹ rí lápẹẹrẹ oríire lára èèyàn pé lórí ilé yóò mọ tẹríba ní gbogbo òkú tó ìkó lè wà gbogbo òkú tó ìkó ní yóò mọ àjókòó pẹ̀lú àwọn tí ò tán ah, lágbájá tí ń bẹ láàrin wọn ni ah, bẹ́ẹ̀ bá mọ èèyàn ńlá nífà Hmm. àmọ́ ibi tẹ́ ti mọ bá àwọn àtàwọn ọ̀rẹ́ tí wọ́n jọ mọ́jọ kùnú kò ní dà wọ́n nù hmm. yóò mọ tẹríba kò sì ní ṣègbéraga. kò ní sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé level ti change. level ti change àsí ní level kan náà rárá kò ní ṣe bẹ́ẹ̀ hmm. yóò mọ tẹríba kò sì ní ṣègbéraga ẹlẹ́ẹ̀kẹjọ ayẹkùnà sàkéyàn kẹrìmọ̀ yóò jẹni tí ó lawọ́ yóò jọ lọ́rẹ́ tí ó máa tọrẹ tí ó máa tọrẹ ìgbẹ́ ní ó bá bá àánú asọ́dọ̀ rẹ̀ yásánú yóò máa ṣe kódà bí tó bá di bàbá yẹn yọjú sí mi kò ní lásìkò tí wọ́n bí nìyí àmọ́ fásánù yẹ sí rùhù lèlè yìí sọ̀rọ̀ hmm. ọ̀nà tí ó gbà tí ó fi rí ṣe ọlọ́run ó ṣe nírọ̀rùn fún masha allah tọ́ ẹlẹ́ẹ̀kẹsàn àyẹ̀kùnà rahiman bima khalaqa Allahu ta'ala hmm. gbogbo ẹ̀dá ọlọ́run yóò tún máa wá ṣe dáadáa sí yóò máa láàánú wọn yóò láàánú yẹn àtàdábà yóò láàánú láàánú wọn àpẹẹrẹ oríire nu ẹlẹ́ẹ̀kẹwàá àyẹ̀kùnà nafi'an yóò wá jẹ́ ní tí ó mọ ṣàǹfààní fáwọn èèyàn yóò já láǹfààní tí ó mọ ṣàǹfààní fáwọn èèyàn. bí iná bá bàjẹ́ yóò lọ bá wọn bá nẹ́pà. àtà aládùúgbò wọn ọ̀nà yìí ò dáa ah. ẹnìkan ò sì dá sí yóò ẹ lọ lè jáyẹ̀ pọ̀ síbẹ̀ ẹ di hmm. ibi ìbáyìí lè ṣe èèyàn léṣe ẹ tún ṣe hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò mọ ṣàǹfààní fáwọn èèyàn hmm. ẹlẹ́ẹ̀kọkànlá àyẹ̀kùnà zákiran lil maut kafiran yóò jẹ́ tí ó mọ rántí ikú púpọ̀. tó bá gbèsè kíní àwọn ìgbà kan náà bó bá fẹ́ ṣe nǹkan yóò mọ̀ pé eh, àfi kí n ṣe kí ni dáadáa bí kú bá kà mí kọ́ yóò mọ̀ rántí hmm. ikú hmm. lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ torí ìmárántí ikú ni ni ò ní jó ṣìwà wù hmm. òun ní òmọ́jọ́ mọ́ ṣe dáadáa pé eh, gbogbo àlàńpẹ́ ọlọ́run jẹ́ kó káṣẹ́ rí mọ́ wa lọ́wọ́ nígbà tó wà níṣẹ́ rí lọ́wọ́ ńkọ́ ebi tó máa ń ṣe ni kó kà á mọ́ lọ́wọ́ àdúrà jìbìtì ni àmọ́ bó bá ló ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fi wá ń tọrọ ṣẹ́ rẹ lọ́tọ̀ àbí alámọ̀rẹ́sùkúnná bí kò lè láìláìláìlá so ìṣe láìláìlá wí so ti mú ẹ lára tẹ́lẹ̀ so hmm. mọ wí gbèlè pé àrísùkúnná bí kò lè láìláìlá ó ti ní dáadáa lọ́wọ́ tẹ́lẹ̀ àmọ́ nínú àpẹẹrẹ olóríire ni pé yóò mọ ọ̀ràn ti kú lọ́pọ̀ ìgbà tó bá fẹ́ ṣe kíní kan tó bá fẹ́ fi ti òjò rògbòdò pa ẹ̀sìn já bẹ̀rù ọlọ́run hmm. hmm. ẹ̀ràn tijọ́ tá a wọlé ẹ̀ràn tijọ́ tí ó kọ àwa nìkan kódà àwọn ẹlẹ́gbẹ́ gbogbo tí ojú kú lọ oríire ni torí bí tí rántí rẹ ni ni òfin ní ṣe ẹsẹ̀ gbé ni òfin ní ṣe ìwà wù gbogbo mọ́kànkàn láì tẹ́yìn bá ti wá ń rí lára èèyàn pàápàá jùlọ tàbá ni pé èèyàn sáfáyé ẹ mọ̀ pé asúdù fi dùnìyà yurihul qalb hmm. wal jasad bẹ́ẹ̀yàn bá ń ráyé tó ń sá táyé wá jókòó tìyàn tẹ̀yàn wá ń sáfáyé hmm. yóò sì mọ ní ìsinmi nínú ọkàn yóò mọ ní ìsinmi lára ara rẹ̀ ó balẹ̀ ọkàn rẹ̀ náà balẹ̀ kò ní kò ní jọ ẹni tí ń lé nǹkan kò ní jọ ẹni tí nǹkan lé hmm. àmọ́ wàrọ́gìbà fíhì fíhà wàrọ́gìbà tù fíhà kéèyàn máa wá ṣojú kòkòrò ayé eléyìí tọ̀hún fítọ́lá kéèyàn máa ṣojú kòkòrò ayé eré eléyìí tàtàrà ìbùlọ̀ kálí wàlúbàdàn irú eléyìí a máa kó wàhálà bá ọkàn àtara hmm. wàhálà ni ó máa kó báyàn torí pé kò ní sinmi ọkàn rẹ̀ ò ní balẹ̀ bí eléyìí yóò ti ṣe di púpọ̀ sí bí eléyìí yóò ṣe kíní ní òmò bá káàkiri ẹ eh, kíní mi níbi báyìí kíní mi níbi báyìí ẹ eh, kíní yóò gbọdọ̀ lọ kódà àtà nǹkan tó yẹ pé ah, eléyìí náà lè mójú kó ń yóò ní rárá rárá èmi ò gbà ah, èmi náà ṣe wàhálà ní kí n tó ṣe gbogbo orú eléyìí bàbá wa ti wá rápẹ̀rẹ̀ mọ́kọ̀kànlá ẹ̀ láàrin èèyàn téèyàn ń ṣe ìwọ náà wò bóyá nu mọ́kọ̀kànlá bóyá orí kan mú ń bẹ̀ bóyá mẹ́wàá ló wà níbi títí ẹ gbìyànjú kó tún tẹ̀síwájú àwa tá à ń wí iná àtàwa tá à ń gbọ́ gbogbo wa náà ìrántí ni torí pé ọlọ́run ọba nìkan ni kì í gbàgbé ọlọ́mọdé gbàgbé òsì nínú àdúrà téèyàn ṣe ọlọ́run nìkan ní gbàgbé ló fi kí ọlọ́run pé alhamdulillah ilẹ̀dí la yansa zakara masha awamasha ansa ọlọ́run nìkan ni kì í gbàgbé àwọn èèyàn àtàrà ìgbàgbé náà ni ọlọ́run fi sọ wá lórúkọ tá a fi àbí anasu ẹlùgbàgbé ni wá eléyà fi rán wa létí ni kọ́lọ́run kó mọ́ sàṣe gbogbo wa nítorí pé onígbàgbé gbogbo wa hmm. ọlọ́run mọ̀jẹ̀ ń gbàgbé kò sínú àdúrà tọ́mọ èèyàn ń ṣe torí pé hmm. ọlọ́run ọba fúnra ẹ̀ ni kì í gbàgbé ni wọ́n fi mọ̀ pé alhamdulillahi illadhi la yansa zakara máa ń ṣá àwà máa ṣá ansa ọlọ́run nìkan ni kì í gbàgbé torí pé òun ni mọ́ rìn tó bá òun létí òun ní sì mọ́ gbàgbé ni mọ́ mú èèyàn gbàgbé nǹkan eléyìí ìrántí ni fún gbogbo wa àtàwátà ń gbọ́ kọ́lọ́n jẹ́ gbogbo ọmọ bẹ́nu àwọn olóríire. Allahumma àmín ọlọ́run kó so gbogbo ara lóríire o ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah abala tí ẹ̀ ń gbádùn yìí ni abala sọ́tọ̀ àkíyàd lórí ètò Al-Hikmat tí iléeṣẹ́ Garu Technologies Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí nàmbà twenty Akínrẹ̀mí street ní adéfowóṣe Ìkẹjà tí wọ́n so nígbọ̀wọ́ iléeṣẹ́ tech ń táwọn mójútó ni pé gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń túmọ̀ tó ṣe ẹni ìdùnnú yìí wà fún iléeṣẹ́ Garutech ti kó àwọn ẹ̀rọ ìgbàlódé kan wọlé tí wọ́n ń pè ní scanner tí wọ́n fi ń yẹ mọ́tò wò bí àrùn bá ń ṣe mọ́tò scanner yẹn tẹ́ bá ti fix ẹ̀ mọ́tò gbogbo ibi tárùn wà lára mọ́tò náà ni yóò sọ fún yín kò sí pé ẹ tẹ̀sẹ̀ mọ́ aṣọ ẹ́ńjìnì kalẹ̀ torí pé ẹ fẹ́ tún plọ́ọ̀gì lásán ṣe àbẹ́ wa ṣe máa dààmú táyà torí pé ẹ fẹ́ tún kẹ́ríkà sí lára mọ́tò no tẹ́ bá ti ní scanner yìí ibi tẹ́ àrùn bẹ lára mọ́tò ni yóò mú yín lọ straight tẹ́dẹ̀ lọ́bẹ̀ kò ní sí try and error níbẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ ń kún mọ́tò náà ẹ lọ rí wọn wọ́n ti ní spray boot tí wọ́n fi ń bèkì ọkọ̀ ẹ lọ rí wọn ẹ̀yin tẹ́ ń ṣe alignment at wheel balancing ìkúmẹ̀tàn fi ń ṣe tọ́jẹ́ tìgbàlódé ẹ lọ rí iléeṣẹ́ Garutech fáfáìní tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ mú tẹlifóònù nàmbà yìí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six iléeṣẹ́ Garutech ni wọ́n gbé ni wọ́n gbé Alhaji wa Lukman Garu ọlọ́run níjọ́ bàjẹ́ fún wa ọlọ́run ní Muhammadu ọlọ́run wọlé aláìlá iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ o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 www.garutech.net lágbára ọlọ́run tẹ́ bá ti lọ sí gbogbo equipment pátápátá everything gbogbo ẹ̀ lẹ́ máa rí ẹ fẹ́ rà ni ẹ fẹ́ kọ́ bẹ́ẹ̀ tí ń lò ní àbí ìtọ́ bàjẹ́ tẹ̀ tí ní tẹ́ fẹ́ túnṣe ẹ lọ rí wọn wàá bá yanjú ẹ̀. a lọ sókè lọ́run nísìnyí gbàtà máa fi padà dé àpò sórí abala tó kàn lórí ètò yìí tí a mọ̀ sí abala ìmọ̀lódàdínì tá a ti máa yanjú àwọn ìbéèrè tẹ́ fi ránṣẹ́ ẹ má ti kú di tẹlifíṣàn yìí o ẹ̀sùn ìjà lọ kábọ̀.